padà sí orí ètò wa ètò yín Miliki Express mo dẹ̀ lérò pé ẹ̀yin náà ẹ ti jẹ̀ gbádùn orin yẹn níbikíbi tá a bá wà níbi iṣẹ́ ni níbi òwò yín ni kẹ́kọ̀ọ́ máa wo Miliki Express lọ ni látòrí fóònù yín gan ẹ̀yin tá a bá kọ̀ ti download Star Times app báyìí ètò tí ń lọ nìyẹn kẹ́kọ̀ọ́ máa wò wá lọ. ẹ̀hẹ́ mo sọ fún yín pé àwọn ìròyìn tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí ó sì kù arábìnrin kan onítíátà àwọn ló máa jáde lórí ẹ̀rọ ayélujára wọn wọ́n porúkọ wọn ní ọmọ suwa Bukola wọ́n ní pé I am still a virgin no bẹ́ẹ̀ ni wọ́n láwọn ò tí ì bàlágà wọ́n ní twenty four years old ni wọ́n wọ́n ní pé tó bá wù yín kẹgbà wọ́n ní ṣùgbọ́n ní tàwọn àwọn mọ nǹkan tí wọ́n sọ pé lóòótọ́ ni o àwọn ló jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti sọ wípé virgin ni wọ́n o pé bó tilẹ̀ jẹ́ pé ọmọ twenty four years old ni wọ́n wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ tíátà wọ́n ní ṣùgbọ́n àwọn ò tí ì bàlágà ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ ń bẹ̀ kí ló tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí arábìnrin òrékelẹ́wà gbajúgbajà olóṣèré Mide Martins àti ọkọ wọn Afeez Ọwọ́ ẹ fún gbogbo àwọn tó bá ń tẹ̀lé àwọn ìròyìn lọ́lọ́kanòjọ̀kan lórí ẹ̀rọ ayélujára a ó ti máa gbọ́ fínífínífíní gbogbo awuyewuye tó ń ṣẹlẹ̀ nípa ìgbéyàwó wọn ẹ bẹ́ẹ̀ náà làwa náà gbọ́ èmi ò tí ì wádìí dáadáa kí n fìdí rẹ̀ mu lọ ṣùgbọ́n gbogbo àwọn ìròyìn tó ń lọ káàkiri káàkiri lórí ẹ̀rọ ayélujára ó tiẹ̀ ti pọ̀ jù nípa bí wọ́n ní pé arábìnrin Mide Martins pé wọ́n ṣe àṣemáṣe ọkọ wọn dẹ̀ ká wọn mú pé ìgbéyàwó yẹn gan ọ̀pọ̀lọpọ̀ wàhálà ló wà nídìí ẹ̀ débi wípé wọ́n ti túká gan ṣùgbọ́n o adúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pàtàkì pàtàkì àwọn èèyàn jankan-jankan tí gbogbo wọn bá wọn dá sí tí wọ́n pe bọ̀dá wa Afeez Ọwọ́ àti ìyàwó wọn Mide Martins tó dẹ̀ bá wọn parí ìjà adẹ̀dúpẹ́ pé gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ àti nǹkan tá à ń rí náà ìgbéyàwó náà ó ti padà bọ́ sípò ṣùgbọ́n láìpẹ́ yìí arábìnrin Mide Martins jáde lórí ẹ̀rọ ayélujára wọn kàn gbé right up kékeré kan jáde wọ́n ní pé nínú relationship tí èdè àìyedè bá wà pé kò yẹ kíyàn kó máa lọ bá àwọn ará ìta kó máa béèrè fún advice wọ́n ní ó bẹ́tà kí àwọn méjèèjì kan jókòó kí wọ́n yanjú rẹ̀ fúnra wọn mo lérò pé ẹ ti jẹ̀gbádùn gbogbo àwọn ìròyìn tó ń gbóná tí mo mú wá fún yín lẹ́nìí ṣùgbọ́n kí a tó lọ ẹ jẹ́ kí n mú yín lọ jẹ̀gbádùn sinimá ráńpẹ́ ti bàbá wa bàbá sùwé gbogbo alamọ̀ pé bàbá sùwé ọlọ́run ti fún wọn ní àwọn olùrànlọ́wọ́ tán ti gbé àwọn owó ńláńlá sílẹ̀ fún wọn tí wọ́n dẹ̀ ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí ṣùgbọ́n mo kàn tún rò wípé hmm, àwọn sinimá wọn tá ti jẹ̀gbádùn ní ayé ọjọ́ sinimá kan wà tí wọ́n ń pè ní láàrin lodù tí àwọn àti Yọ̀mí Ògúnmọ́lá kí ọlọ́run kó fọ̀run kẹ́ wọn àmín ẹ jẹ́ kí a lọ jẹ̀gbádùn rẹ̀ díẹ̀ à ń bọ̀ gbogbo kí ló ń sẹ́ǹtì gbogbo innocenti ẹ̀yin fúnra yín ẹ̀ lọ wò ó à ń bọ̀. Miliki Express Miliki Express lẹ́tọ̀ ètò tó miliki ẹ̀yin dádì wa ni, mọ́mí wa ṣe é miliki nítorí pé èmi o mò ń miliki lọ́wọ́lọ́wọ́ báyìí nílé agodo ẹ lọ́kàn báyìí ni àwọn ìròyìn kúkúrú tí mo máa ń wá fún yín ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ kí ni mo tiẹ̀ mú wá fún yín lẹ́ẹ̀ni gbogbo ala máa ń gbọ́ nípa suicide suicide suicide a máa ń gbọ́ wípé àwọn èèyàn máa ń para wọn kí ló tiẹ̀ dé gan táwọn èèyàn máa ń pokùnso ẹ wò ó ẹ jẹ́ ká lọ fetí gbọ́ díẹ̀ nípa suicide à ń bọ̀. suicide gbígba ẹ̀mí ara ẹni ó jẹ́ àrùn tí ó lè jẹ́ kí ènìyàn yàn láti ṣe àwọn ohun olóró tí ó lè gba ẹ̀mí ara rẹ̀ àrùn yìí kò yọ ẹnikẹ́ni sílẹ̀ ó lè mú àgbà ọmọdé aláwọ̀ funfun tàbí aláwọ̀ dúdú WHO ní àkọsílẹ̀ wípé suicide gba ipò kejì nínú àwọn ohun tí ó ń fa ikú láàárín àwọn ọmọ látọdún fifteen to twenty-nine years ní ọdún two thousand and twelve ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àkọsílẹ̀ wípé six point five percent population wa ni wọ́n ti gba ẹ̀mí ara wọn àwọn ọkùnrin ló pọ̀ ju obìnrin lọ. ní two thousand and seventeen àti two thousand and eighteen ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní ilé-ìwé gíga ní orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n gba ẹ̀mí ara wọn tí ènìyàn bá ti ní èrò láti gba ẹ̀mí ara rẹ̀ kó ya tètè wá ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn oníṣègùn tó mọ̀ nípa mental wellness àrùn yìí kìí ṣe ohun tí a lè fọwọ́ yẹpẹrẹ mú tí ènìyàn bá ti ń hùwà tó mú ìfúnra dání tàbí tí ènìyàn bá kàn ń déédéé bẹ̀rẹ̀ sí í hùwà ìyàtọ̀ tí a kò rí rí ẹ jẹ́ kí a ràn án lọ́wọ́ láti lè borí àrùn yìí ẹ jẹ́ kí a bá a sọ̀rọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti borí àrùn gbígba ẹ̀mí ara wọn látàrí pé wọ́n rí ẹni bá sọ̀rọ̀ nígbà tó tọ́ àti nígbà tí ó yẹ pàápàá jùlọ wọ́n rí ẹni bá sọ ẹ̀dùn ọkàn wọn ẹni tó bá súnmọ́ ni ló lè tètè rí àwọn àmì yìí lára àwọn ẹni tó súnmọ́ àwọn àmì tí a lè kọ́kọ́ rí lára ẹni tí ó bá ń gbèrò láti gba ẹ̀mí ara rẹ̀ ní àròkàn ìyẹn tó ń pè ní depression ní gbogbo àgbáyé wọ́n ní eight hundred thousand people ló ti gba ẹ̀mí ara wọn ó wà ní àkọsílẹ̀ pé ní ọdún 2018 ni eléyìí ṣẹlẹ̀ wọ́n ní àwọn ènìyàn méjìlá ló gba ẹ̀mí ara wọn ní ìlú èkó ní gbogbo àgbáyé wọ́n ní 800,000 people ló wà ní àkọsílẹ̀ pé wọ́n gba ẹ̀mí ara wọn lọ́dún 2018 àwọn ènìyàn méjìlá ló gba ẹ̀mí ara wọn ní ìlú èkó nìkan ní áfíríkà ńkọ́ nàìjíríà gba ipò kẹtàlá nínú àwọn tí ó ti ń gba ẹ̀mí ara wọn kí ni àwọn àmì tí ó máa ń jẹyọ lára àwọn tí ó bá ní àrùn yìí ní àkọ́kọ́ wọ́n máa ń sọ̀rọ̀ nípa ikú nígbà gbogbo wọ́n ní àròkàn wọ́n máa ń sọ̀rọ̀ síra wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn míì lára wọn wọ́n ní àrùn ọpọlọ àwọn ẹlòmíì lára wọn wọ́n ń lo egbò igi olóró ní ọ̀nà tí ò yẹ àwọn kan lára wọn ńkọ́ wọn kì í fẹ́ bá ará tàbí ọ̀rẹ́ ṣe pọ̀ ẹlòmíì lára wọn wọ́n ní àwọn àìsàn lára tí wọ́n dẹ̀ ti rora wọn pin àwọn míì lára wọn ńkọ́ wọ́n ní nǹkan ìtìjú kan tó ti dé bá wọn tí wọ́n dẹ̀ ti rora wọn pin ẹlòmíì sọ wípé àìrówó náà ó lè fa àrùn kíyàn kí ó ronú láti gbẹ̀mí ara rẹ̀ àwọn mìíràn tiẹ̀ tún sọ wípé àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n wọ́n lè ní ẹ̀ èrò kan láti gba ẹ̀mí ara wọn. ọ̀rẹ́kọ̀rẹ́ náà ó lè kọ́ ọ̀rẹ́ láti gba ẹ̀mí ara rẹ̀. ní abẹ́ òfin nàìjíríà kò tọ́ láti gba ẹ̀mí ara ẹni. ẹ̀ àmọ̀ràn tí a wá ní fún ẹnikẹ́ni tó bá nírú èròǹgbà yìí nínú ọkàn rẹ̀ ni wípé kí ó tètè wá ìrànlọ́wọ́ o.